ọlọ́rọ̀ náà ló lọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ a máa sọ ni dọlọ́rọ̀ ọ̀rọ̀ òun náà ló gbà wá débi tá a fi dé gbàgede ọ̀rọ̀ lórí bó ṣe ń lọ ẹ gbàgede ọ̀rọ̀ lórí bó ṣe ń lọ lórí pápá náà láwa yìí orúkọ tèmi ò jẹ́ yípadà ẹyin ẹ mọ̀ orúkọ ọmọ náà nírò mọ béèyàn bá bímọ bọ́ bá sọmọ òun ní báńkọ́lé bọ́mọ wọn ọ̀bá tẹ pamọ́ṣẹ́ bọ́ bá ṣe bíkìlẹ̀yà orúkọ náà ní ṣì ń ro olùṣọ́lá ńlẹ̀ mi jẹ́ adéníyìn ní bàbá àti iye sọ mí ẹ̀yin jẹ́ olódùmarè tí ò ṣe é tán ọmọ ọba àlú alágbàdo òde. ẹ ẹ káàbọ̀ sórí abala bó ṣe ń lọ lórí pápá ẹ̀yin kí ló ń ṣẹlẹ̀ ìfọsẹ̀wẹsẹ̀ wo ló ń lọ gan kí ló ń ṣẹlẹ̀ lórí pápá torí ẹ̀ náà sọ̀rọ̀sọ̀rọ̀ wa tá a ti mọ̀ bí a ń mowó náà ni mo tún gbé wálé ní òdú ni wọ́n wọn kì í ṣe àìmọ̀ olóko àwọn nítorí ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ a lórí ètò bó ṣe ń lọ lórí pápá ẹ̀yàn ẹ káàbọ̀ sórí ètò ẹ túbọ̀ wá kí àwọn ará lékẹ́ bá wa dárúkọ yín fún wọn. ẹ ṣé olóòtú orúkọ tèmi ni ògùnbá Ibrahim Abiodun tí mo jẹ́ senior prefect fún àwọn ìsìnkú lórí pápá. ẹ ẹsẹ̀ kùkú tá à ń sọ̀rọ̀ ń pa èyí kí ni wọ́n ń pè ní ẹsẹ̀ kùkú torí àwọn tó ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. ẹ ṣe olóòtú ẹsẹ̀ kùkú lórí pápá òun náà ni ibi tí a ti bẹ̀rẹ̀ kó tó di pé a dé ojú ọ̀gbagadà òun náà ni a máa gbá bọ́ọ̀lù e, e, e, ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ayò ní àwọn àdúgbò káàkiri ihun tó àdẹ̀ àwọn tó dẹ̀ ń ṣe àwọn nǹkan yìí náà àwọn ọmọdé bíi tiwa báyìí náà ni. ọ̀dà ọ̀dà òun lẹ ti gbọ́ òun lẹ́wọ́n sọ̀rọ̀ nípa ìfẹsẹ̀wọnsẹ̀ lórí ẹsẹ̀ kùkú àwọn gan ni sport prefect àbí kílẹ̀ pé ẹ ẹ eh, eh, ìyún náà dá ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ti fìlà yín yìí yọ fìlà ìsìfìlà èbù ó ṣe bẹ́ẹ̀ ti gan ẹ kọ̀ọ̀kan jára kò sì bùkù ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń lọ aṣọ tẹ́ ẹ mú ẹ ní mu lọ eh, ẹ ẹ jẹ́ ká máa fi ìgbádùn ṣayọ̀ lórí ètò bó ṣe ń lọ ẹ jẹ́ ká máa mu ní mẹ̀lọmẹ̀lọ bí àṣà bisi bí mo láìkí ọ̀rọ̀ wọn ká máa mu ní mẹ̀lọ mẹ̀lọ ká máa gé pépèpé bí àwọn bàbá oníṣọ̀nà nítorí àkókò òdúró dẹnì kọ̀ọ̀kan ẹ dákun ó ní kinní kan tí wọ́n ń pè ní MRI nínú eré orí pápá àwọn èèyàn fẹ́ mọ̀ kí ni àpèjá ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ipa wo ló ń kó ẹ pé mo ti kó ìbéèrè mẹ́ta pọ̀ mẹ́hùn ẹ kéka bẹ̀rẹ̀ sí ní yànnàná ẹ̀ látòrí ibẹ̀ wọn. ẹ ṣe olóòtú ẹ̀yin ará alẹ́ ní eré orí pápá ohun tí wọ́n máa ń pè ní MRI èdè òyìnbó kan ni tí wọ́n tú lóríṣiríṣi àwọn máa ń pe àpèjá ẹ̀ ní magnetic renaissance imaging eléyìí tí a mọ̀ sí a máa fi ń ṣòdiwọ̀n ọjọ́ orí ni fún àwọn ọ̀dọ́mọdé wa tí wọ́n ń gbá tí wọ́n wà lẹ́sẹ̀ kùkù tó yẹ pé e, ọmọdé léńjẹ léńjẹ ni wọ́n tí wọ́n ti dàgbà tó ọjọ́ orí kan tàbí ìmíì ẹjẹ́ wá wò ń tó ń pè yìí a máa ń fi ń ṣòdiwọ̀n fún àwọn léńjẹ léńjẹ wa bá a ṣe sọ tẹ́lẹ̀ náà ni a máa ń pe àwọn ibùsọ̀ kan ní under twenty three àwọn tí wọ́n ti dàgbà nìyẹn tí mhm. wọ́n ti kọjá ọjọ́ orí mẹ́tàlélógún a sì máa ń pa àwọn kan ní under twenty àwọn under twenty yẹn ni pé ẹni tó bá ti pé ọmọ ogún ọdún síwájú díẹ̀ a sì máa ń pa nǹkan ní under seventeen àwọn yẹn ni pé tó bá di January one eh, sásìkò tá a wà January one two thousand two sí sásìkò yìí tó ẹ̀ under seventeen ṣì ni wọ́n wọ́n lè gba ìdíje yìí dáadáa òun la máa ń lo MRI test yìí fún láti fi ṣe òdiwọ̀n ọjọ́ orí wọn kó má yẹ pé àwọn àgbàlagbà ni wọ́n ń kó sòdí pẹ̀lú àwọn ọmọdé lóríṣiríṣi bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń lo MRI nìyẹn ní orí pápá. ọ̀dà MRI tí à ń sọ̀rọ̀ ń pa yìí ǹjẹ́ ìbáṣepọ̀ kan ti ẹ̀ wà láàrin ìṣòdiwọ̀n ọjọ́ orí àti AFCON tí ìbáṣepọ̀ bá wà kí ni àwọn ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀. bí a ṣe ń wò àti bí ó ṣe ṣẹlẹ̀ láti ìpẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ní ọdún 1985 ni wọ́n bẹ̀rẹ̀ ìdíje ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tiwa ṣùgbọ́n bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kínní wọ́n rí i pé àwọn ìlú kan sí méjì wọ́n ń fi àwọn kìíní ìbú wọn lójú ọjọ́ orí tí ò tó tó ti ju òdiwọ̀n eh, mẹ́tàdínlógún yẹn òun ni wọ́n máa ń sábà lò tí wọ́n sì ń fakọyọ wọ́n wá wò pé ó yẹ ká kọ́ ṣe ohun táwọn òyìnbó ń ṣe ohun táwọn òyìnbó fi ń ṣèdùn ọjọ́ orí náà ni ká máa lo MRI test yìí tó bá ti ṣe wọ́n á ti mọ̀ pé eléyìí ó ti kọjá ọjọ́ orí tí wọ́n fẹ́ irú eléyìí ni wọ́n máa ń lò káàkiri bẹ́ẹ̀ òun náà làwọn wá lò fún àwọn lọ́dọ̀ tiwa ń bí a máa ń pe àwọn tiwa ní golden neglect nítorí pé ìdíyeye pélé tí wọ́n under seventeen tá a mọ̀ sí golden eagle tán máa ń kó wọn sí wọ́n dẹ̀ ti ń fakọ ẹ nídìíje adúláwọ̀ eléyìí tí wọ́n tu ìdíje adúláwọ̀ tún ti dé báyìí nínú ọdún yìí náà látùgbà mi tó bá máa fi di inú oṣù yìí náà ni kò pẹ́ mọ́ ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù náà lọ́ máa lo gbélé ṣùgbọ́n orílẹ̀-èdè Tanzania ni wọ́n ti fẹ́ gba àwọn ọmọ wa tí wọ́n sì fẹ́ kó tí wọ́n kó sòdì wọ́n gbọ́dọ̀ ti jáwé borí ní ìsọ̀rí tiwọn lọ́dọ̀ tiwa bí nìsín àmọ̀ pé West Africa la Eh, West Africa sì wọ́n pín sọ́nà méjì ni a ní wafu A a ní wafu B West Africa A àti B B làwa wà nínú B tá wà yẹn náà láti fakọyọ láti jẹ́ ẹni tó borí ìdíje yẹn ẹni tó bá borí ìdíje eh, zone tiwa tá a mọ̀ sí wafu B yẹn òun ni ó lọ pẹ̀lú àwọn méje tó kù tí wọ́n ṣe kí ni o tí wọ́n fi ìgbàgbàgbà ní Tanzania tí ó máa ṣẹlẹ̀ ní April fourteen sí April twenty eight ṣùgbọ́n ṣéwájú sí àwọn aráalé gbọ́dọ̀ mọ àwọn nǹkan tí ó kún nínú ìdíje dáadáa ẹni tó bá borí nínú ìdíje yìí náà nínú àwọn mẹ́rin tí wọ́n jẹ́ pé tí wọ́n máa wá di pé ah, semi final mhm. eh, semi final one two three four àwọn mẹ́rin tí wọ́n bá kó gbojá àwọn yẹn ni wọ́n ṣe kí ni o ni wọ́n gba tàṣà tí wọ́n lọ ṣe ah, ṣe ah, wọ́n lọ dúró fún gbogbo ilẹ̀ adúláwọ̀ ní gbogbo àgbáyé pátápátá gbogbo àgbáyé tí wọ́n ń pè ní world cup world cup mm. under seventeen tá a dẹ̀ ń sọ yìí ilẹ̀ Brazil wọ́n ti fẹ́ gba twenty nineteen náà nítorí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ ṣe ní kíákíá àwọn mẹ́jọ péré ni wọ́n gbà tí wọ́n ń bí ẹni tó bá jẹ́ mẹ́rin tó bá wá kù nínú àwọn mẹ́rin tó bá já àwọn mẹ́rin tó kù yẹn tí wọ́n borí àwọn ni wọ́n lọ sí lọ́sọ̀jú wa lọ́hùn ní ìlú Brazil lọ́hùn. ọ̀dà ẹ̀bẹ̀ náà ni à ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n gbégbá olúborí ẹ dákun ẹ jẹ́ kí ẹ bá ń gbọ́ sọ̀pọ́ọ̀tì ó sọ̀pọ́ọ̀tì ẹ jẹ́ kí a sọ̀pọ́ọ̀tì wọn dáadáa káwọn náà lè jáwé olúborí ẹ̀yin ìjọba ẹ bá wa fún wọn ní àwọn ohun èlò tó tó tó péye oúnjẹ tó dáa lásìkò bàtà tó dáa aṣọ tó kójú òṣùwọ̀n kí wọ́n lè ṣe kí ni kí wọ́n lè sá pàápàá rẹ̀ dáadáa wọ́n bá dé ibi ìdíje lọ. ẹ̀yin ẹ sọ̀rọ̀ nípa ilẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àgbáyé tó ń bọ̀ lọ́nà àti ìfẹsẹ̀wọnsẹ̀ ilẹ̀ adúláwọ̀ tí a ń pè ní AFCON ẹ jọ̀ọ́ ẹ bá mi yànnà náà ìbáṣepọ̀ wo ni méjèèjì ilẹ̀ adúláwọ̀ àti ti àgbáyé àti wípé ipa wo ni àwọn ilẹ̀ adúláwọ̀ àwọn tó bá kógo jábẹ́ ẹ ṣe sọ ṣé wọ́n fẹ́ lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ ni àbí wọ́n fẹ́ lọ ṣojú ìlú wọn lọ́hùn ní ìdíje àgbáyé. ẹ ṣe gan olóòtú bákan méjì náà ni gbogbo tẹ̀sán náà bẹ́ẹ̀ gan-an lórí ṣùgbọ́n nǹkan tí a fi yànnànú ẹ̀ dáadáa fún wa ni pé àwọn mẹ́jọ tí wọ́n ń lọ yìí a ní ẹni tí ó ṣe kí ni o tí ó tó àwọn tí wọ́n tí wọ́n fẹ́ gbà wá lálejò ìdíje Tanzania ni nínú ìsọ̀rí méjì ni wọ́n tẹ̀ máa ń pín wọn sí ìsọ̀rí àkọ́kọ́ a ní Tanzania ibẹ̀ náà ni àwọn Nàìjíríà tiwa tó jẹ́ golden glet náà wà bẹ́ẹ̀ náà la ní a ní Uganda àtún ní àwọn mẹ́rin náà tí wọ́n pín sọ̀rí náà a ní Angola náà ṣùgbọ́n nínú ìsọ̀rí kejì náà láti ní Cameroon láti ní Gambia àtàwọn tí wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá wá borí nù díje yìí tó bá yẹ pé bí àwọn mẹ́rin tí wọ́n bọ́ sí ìpele àṣekágbà táàmù sí semi final tí wọ́n bá borí ni wọ́n ń lọ sí Brazil bí wọ́n ṣe ń lọ ṣojú ilẹ̀ adúláwọ̀ náà ni wọ́n ṣe ń lọ ṣojú ìlú wọn nítorí ife ẹ̀yẹ àgbáyé tá à ń sọ yìí àwọn Golden Eagles wa ti fakọyọ dáadáa tá a bá ní ká máa wò ó lọ bí ọ̀rọ̀ tá a ti lọ sí ife àgbáyé a ti gba bíi márùn márùn nínú mọ́kànlá àti gbà bíi márùn a sì ti dé ìpele kejì pé agba agbépò kejì bíi mẹ́ta ẹ wò nínú mọ́kànlá tá a ti lọ agba agba márùn a ṣe kí ni a tún ìpele kejì lọ́nà mẹ́ta lọ́nà mẹ́ta ìpele ìpele kẹta kan bóyá ẹ̀kan gan la ṣe nínú nínú ìdíje yẹn so táwọn á sọ fún wa náà ni pé àwọn ọmọ yìí tí wọ́n ṣe ń lọ yìí ó dá wa lójú ó dá wa lójú torí tẹ́ ẹ bá wọ ẹ́ kàtẹ́ ọ̀wọ̀ nínú ìsọ̀rí tá a wà yìí àwọn tí wọ́n jẹ́ pé tí wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń lọ dáadáa lóòrèkóòrè mhm. àwa náà ní ẹ̀mẹ́jọ ní gbogbo àwa mẹ́jẹ̀jọ tá a fẹ́ lọ fún sí Tanzania nídìí ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ ti ọ̀jẹ̀ yẹ́wọ́ tiwa mhm. àwọn àwa náà la nìkan láàṣì pé àwa ni normal customer jù kọ́sítọ́mà mhm, dáadáa ẹ̀mẹ́jọ láti lọ <laughs> àwọn tó tún súnmọ́ wa náà ní Gambia Cameroon tó ti lọ lẹ́ẹ̀mẹ́fà àtúnáwọn kan tó yẹ pé ẹ ọ̀tí ẹ lọ rí àkọ́kọ́ tí wọ́n ní Uganda àkọ́kọ́ tán ọ̀ lọ rí hmm. torí ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ gbé tá a fẹ́ máa ní a fẹ́ retí lọ́dọ̀ àwọn ọmọ yìí ju pé kí wọ́n lọ gbẹ́fẹ́ ilẹ̀ ilẹ̀ adúláwọ̀ wálé lọ kí wọ́n wá tara ṣàṣà kí wọ́n tún lọ sí àgbáyé kí wọ́n tún lọ gbé wálé lọ nítorí pé lọ́ba márùn-ún àkìlọ̀ wọn ṣàjòjì ń bẹ̀ kọ́dọ̀ síbẹ̀ kọ́ lọ gbé wálé fún wa ni. kọ́dà òun náà lẹ ti gbọ́ yẹn rí i pé wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìdánilójú tó lágbára ẹ̀yin o wọ́n ní ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kátólẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì akínyínkù iṣẹ́ wọ́n ní wọ́n ti gbé e wá lélẹ̀ márùn tẹ́lẹ̀ ẹ̀ wọ́n sì tún ti ẹ̀mẹ́ta míì ó ti dẹ́ ẹ̀mẹ́jọ tí wọ́n gba ipò kejì wọ́n gba ipò kejì lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti gbé ife wálé lẹ́ẹ̀márùn ẹ rí i pé ó yẹ ká kí wọn ó yẹ ká yìn wọn ẹ̀yin o a sì ń lọ lórí abala bó ṣe ń lọ lórí orí pápá ẹ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí mo fẹ́ yàbàrà díẹ̀ kúrò lórí ètò bọ́ọ̀lù àgbáyé tó ń bọ̀ lọ́nà kí n tó tún padà sórí ẹ̀ ẹ jọ̀ọ́ ó ní àwọn nǹkan tí wọ́n ti gbá tí wọ́n ti ṣe aṣojú orílẹ̀-èdè wa nàìjíríà nínú oríṣiríṣi àmì ẹ̀yẹ ká gbá bọ́ọ̀lù orí pápá Ní ò tiẹ̀ lè máa dárúkọ wọn àwọn tó ti kọjá kódà ìgbà tá a kéré dáadáa ǹjẹ́ ó tiẹ̀ ní ó ní ètò kan tí ìjọba ṣe fún àwọn agbábọ́ọ̀lù àná tí wọn ò gbá bọ́ọ̀lù mọ́ tàbí tí wọ́n ti dàgbà nínú iṣẹ́ yìí torí àti ẹ̀gbọ́n nǹkan kan nípa wọn mọ́ tàbí bóyá ó ní kóríyá tí ìjọba ń ṣe fún wọn tàbí ó ní kóríyá kan tí ìjọba gbé kalẹ̀ pé ó dá o àwọn ex-fu bọ́là o àwọn agbábọ́ọ̀lù wa náà o ètò báyìí báyìí báyìí ló wà nílẹ̀ fún wọn. ẹ ṣe olóòtú àkọ́kọ́ ń bẹ̀ náà ni pé màá kọ́ gbé kárí láyé fún àwọn LMC àwọn league management company àtàwọn NFF wọ́n ṣe gudugudu méje ṣùgbọ́n gudugudu méje yẹn ò tí ì tó ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ pọ̀ sí i ẹ jẹ́ àwo ohun tó tiẹ̀ ń tó ń lọ kiri ká náà ni pé kọ́lọ́run bá wa ṣe kíni o kọ́lọ́run bá wa fún Christian Chukwu lálàáfíà nínú àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gba tí wọ́n kọ́kọ́ gba ìdíje ilẹ̀ adúláwọ̀ fún wa nìyẹn 1980 pé àkọ́kọ́ gba African Cup of Nations ní 1980 ẹni tó kọ́kọ́ gbà fún wa ni captain ìgbà yẹn Christian Chukwu wà nù wọn ó tún ti ṣe ó tún ti kó wa sòdí lóríṣiríṣi àwọn ìdíje káàkiri ẹni náà wá wà nù àárẹ̀ báyìí ṣùgbọ́n a dúpẹ́ pé a ti ń rí àwọn aláàánú alárànṣe tí wọ́n sọ pé à tó bá yẹ pé ìlú òyìnbó lọ́fẹ́ lọ iye báyìí lọ́fẹ́ náà ni owó ní àkólẹ̀ àti ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe ìyẹn nìkan kò dìgbà tí wọ́n bá ń ṣàárẹ̀ ká tó súnmọ́ wọn kò dìgbà tára wọn ò bá yá ká tó súnmọ́ wọn àwọn oríṣiríṣi àwọn ọ̀pọ̀ nu wọn lówó lọ́wọ́ dáadáa láti fi ran orílẹ̀-èdè wa lọ́wọ́ ṣùgbọ́n tán bá ti rí i pé àwọn kan nu wọn ò ní ẹjẹ́ á súnmọ́ wọn kì í jẹ́ pé wọn ò ní wọ́n ti ṣe gudugudu méje fún wa àfi káyà náà ṣe yàyà mẹ́fà fún wọn hmm, ó yẹ kí àwọn àlàkálẹ̀ kan wà fún ẹgbẹ́ ẹ̀yẹ ká lórílẹ̀-èdè wa ẹni bá ti jẹ gómìnà rí bí ọdún mẹ́jọ á tún sì máa gbowó oṣù ni kì í ṣe pé owó oṣù yẹn kan lọ́la fẹ́ fún wọn ṣùgbọ́n àwọn àlàkalẹ̀ kún mọ̀ràn wà pé ok lágbájá lágbájá àwọn eh, nineteen eighty five set nineteen ninety set two thousand and seven set two thousand and thirteen set àwọn nǹkan báyìí la fẹ́ máa ṣe fún yín gbogbo àwọn nǹkan báyìí lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni ẹ wo òun náà lẹ ti ń gbọ́ yẹn tá a ti ń mu ní mẹ̀lọmẹ̀lọ lórí bó ṣe ń lọ wọ́n ní kò ń pọ̀ kó dùn ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín wọ́n ní bí adìyẹ bá kú a kì í da ẹyin ẹnu ẹ dákun ẹ ká wá nǹkan ṣe sí ẹ̀yin ìjọba ẹ ń gbọ́ wa náà ń bẹ̀ ń àtúnrawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ má jẹ́ ká àtàwọn nù nítorí wọ́n ti wúlò fún wa rí wọ́n ti ṣojú wa rí wọ́n ti gba ife ẹ̀yẹ fún wa rí ẹ jẹ́ ká tọ́jú wọn nítorí ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ ẹ jẹ́ kí n tara ṣàṣà àwọn ní jù báyìí lọ adúgbò torí pé a pè é ẹ jẹ́ wa ẹ̀yin o wọ́n ní ìran ọ̀bẹ níbẹ̀ ṣe àtẹlẹsẹ̀ abẹ náà ìkọ́ kì í kọ́ bálá ìkọ́ ò ní kọ́ yín lẹ́sẹ̀ lọ́lẹ̀ Elédùmarè ọba ẹ jẹ́ kí n wá gbéra báyìí kí n lọ sórí abala tó máa kẹ́yìn níbi tí màá ti bá a dún máa dán adébíyí adébísíbísí bí ìpàdé níbi tá a ti sọ̀rọ̀ lórí gbogbo ètò tá a ti sọ̀rọ̀ lélẹ́ni níbi tá a sì ti máa dágbére fún gbogbo ara ilé bó ṣe ń lọ náà lètò